kú dédé ìwòyí o adéròbí adédayọ̀ lórúkọ mi aka d1 adẹ́rìn pòṣónú ni mí Ọ̀yọ́ state ni mo ti wá ní Ògbómọ̀ṣọ́ eh, mo dẹ̀ lọ eh, primary school ní Èkó Tomi private school uh, secondary school mo lọ Excel college Eh, gs one to gs three mo dẹ̀ parí secondary school ní Christ the King Kali College Jẹ̀bú-Òde boarding house nìyẹn wọ́n nà mí dáadáa eh, mo dẹ̀ lọ sí eh, mo dẹ̀ lọ ka architecture ní Covenant University then nígbà tí mo ṣetán mo dẹ̀ ṣe iṣẹ́ adẹ́rìpòṣónú ó dẹ̀ ti tó bíi bíi eight years nsìn tí shake me. ń ṣe kínní yìí. ìrìn àjò mi hmm, mo bẹ̀rẹ̀ ní London mo ṣe first show me ní London mo ṣe ní Julius Agolo ló fún mi privilege yẹn so nígbà tí mo ṣe yẹn ṣá mo dẹ̀ ń ṣe mo dẹ̀ padà sí Naija dẹ̀ ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ then eh, mo wá ṣe competition kan lẹ́kọ̀ọ́ Amsterdam Water Showtime eh, ìyẹn mo wá èmi ni mo èmi ni mo win competition yẹn so mo wá lọ tó mo dẹ̀ ń ṣe comedy club mo sì ń ṣe comedy club yẹn dídè ní ní GRA every Wednesday so you know mo wá ń ṣe mo ṣáà ń ṣe iṣẹ́ yẹn mo wá ṣe competition tí Alibaba ṣe the first one wọ́n pè ní Alibaba spontaneity so competition yẹn the first one èmi ni mo win so nígbà tí mo parí yẹn ṣá mo sì ń ṣe mo sì padà lọ sí comedy club tí mo ti ń ṣe iṣẹ́ every Wednesday uh, then mo wá ṣe mo wá lọ Big Brother uh, Big Brother double wahala mo ṣáà èmi eh, ni mo kọ́ jáde ní inú Big Brother But you know mo wá padà sí iṣẹ́ adẹ́rìí mọ́ṣọ́nù so wọ́n wá pè mí pé kí n wá ṣe interview that's gbogbo ẹ̀ ní nutshell. ah career àti family ṣẹ́rí eh, wọ́n ní pé uh, eh, there is time for everything gbogbo nǹkan tó gbogbo nǹkan ló ní àsìkò so eh, èèyàn náà máa wò ó tí èèyàn bá ti ṣiṣẹ́ bóyá èèyàn travel èèyàn ṣe eh, show ní bóyá Abuja ń sìn bóyá èèyàn lò one week tí tí mo padà sí Èkó the next show before the next show màá settle down màá màá ṣeré pẹ̀lú family màá ṣẹ̀mọ̀ then even during the trip tí bá ti ní one or two breaks definitely mo máa ń bá àwọn family sọ̀rọ̀ you know we talk on phone a máa a máa keep up pẹ̀lú everything tó ń ṣẹlẹ̀ ṣá so eh, kò easy but a máa balance ẹ̀ a máa try láti balance ẹ̀. àwọn ìpèníjà tá a ní ní iṣẹ́ adẹ́rìnpòṣónú ni àwọn tó ń pera wọn ní adẹ́rìnpòṣónú wọn dẹ̀ mọṣẹ́ ṣe rí so wọ́n máa ń lọ lórí social media you know, wọ́n máa wá ṣe àwọn àwọn kìíní díẹ̀díẹ̀ but ó ti ń àwọn èèyàn ti ń realize pé wọn wọn mọṣẹ́ ṣẹ́rí ìyàtọ̀ wà nínú pé ká jẹ́ kéèyàn ká ká múyàn rẹ́rìn lórí social media àti live uh, show so ìyẹn ọ̀tọ̀ then àwọn àwọn companies i need more support although wọ́n ti support wa and then àwọn náà wọ́n ń rí benefit táwọn contribute sí uh, uh, business wọn so but I need more of those uh, companies kí wọ́n support uh, stand-up comedy. ẹ kú dédé ìwòyí o adéwọ̀nbí adédayọ̀ lórúkọ mi aka d1 adẹ́rìn pòṣónú ni mí ẹ̀dẹ̀ ń wo June extravaganza lórí Orísun. Thank you.